ṣẹ́gun gbogbo yorùbá báwo ni a ní eh, ẹ mà kú oríire fifty years ṣé on the throne ni àbí on the stage okay on the stage ní titi yín okay first question mi lélẹ̀ ìgbà ó lẹ music ọmọ ọdún mélòó ni yín sà Mayegun Kwamwan ọmọ ọdún mélòó ni yín tẹ́ ṣe fifty years on the stage wọ́n ní tí a ṣe èrè bá rojọ́ kì í ṣe àṣeyìn ló máa dà you know I don't hate you ọmọ ọdún mélòó ni yín sà ṣé àtinú oyún wà lẹ ti ń kọrin torí mo mọ̀ pé ìjogún ẹ̀ ní mo sì ń kọrin God forbid ah, ìyá ẹ̀ ó ti gorí kìlẹ̀ mi kò dẹ̀ níwọ̀n lẹ́và I know they abuse àgbàlagbà the lucky woman the lucky mama mama kewa ẹni wọn kọrin ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi it's a question. iṣẹ́ ẹ̀ tí ìmọ̀ àṣọ ọ̀kẹ́ tó máa kọrin ni ó ní wọlé kọ́kọ́ kọ́ ń gbà náà lọ́hùn-ún excuse me because even gan ní nàìjíríà wa ẹ má bínú o máyégún máyégún o máyégún o ẹyẹ ò mà fò kó forí sagi o. Máyégún. <laughs> Máyégún. Ọmọ burú ìkọlà bí oríkì àwọn ọkùnrin. Ẹ jọ sáà ó dẹ̀ pé sixty four la celebrate yín tó rà kí yín náà bó tiẹ̀ jẹ́ pé ìwà tẹ̀ wù kò yẹ fún kíkí nítorí gbogbo àyẹn ẹ̀rù ń bà yín tó ráyé burú o àyà ń fò yìí kí gbogbo àwọn tí ẹ àti blọọgì kan máa lọ kan máa lọ sọ pé ẹ ti understand bẹ́ẹ̀ mú àwọn tẹ̀ ń bẹ̀rù ní ilẹ̀ haúsá ó ti yé yín. sixty four Let's celebrate sixty four Let's celebrate so fifty minus sixty four that's fifty ló kù. Sixteen, minus tẹ́bá yọ fifty kúrò nínú àbí fourteen kọ́ ló kù ẹ̀yin mathematician ó kù fourteen ẹ jọ̀ọ́ dádì ọ̀nkú máyégún ẹ jọ̀ọ́ dẹ́dàkùn ọdún wo ni wọ́n kọ sórí yín pé ẹ̀yin kọ́ lẹ́kọ̀ọ́ yẹn pé délé barista tẹ́lẹ̀ tó délé barista barista gan ò gbà yín láyè kan láti máa kọrin ìbídélé ẹ̀kọ́ kan ń kó pálí àtó sọ sórí nǹkan tó ń sọ ní o èmi ò dẹ̀lẹ̀ yẹ̀yẹ́ yín bìkọ́sẹ̀ tọ́lọ́mùbá ti dá kò ṣe farawé akọni ni yín orí dẹ̀ ló dá yín mayegun o ẹ fẹ́ ṣe fifty years on, this, on stage kí ló ń kọ orin tẹ́ kọ́kọ́ kọ nínú nígbà tẹ́ borí stage yẹn stage ibo ni níbo ni ibẹ̀ tẹ́ ti kọ́kọ́ kọrin tẹ́ wà lórí stage yẹn ṣé fourteen years lẹ wà ń gbà náà ni kí ni èjì yín tẹ́ bá dá mi lóhùn question yìí I will love you and I will use I will bring down every other video I will use your video I mean I will use your picture as a DP if you can answer this question ṣé mo pé gbogbo àwọn èèyàn ló máa ń béèrè pé kéré èèyàn so that tó bá di lọ́la we can tell story and we can defend you. o age wo lẹ wà ẹ má bínú o òótọ́ ọ̀rọ̀ ni mo bá yín sọ àmì òótọ́ ọ̀rọ̀ ni mo béèrè lọ́wọ́ yín ó rí mi lójú ni fifty years age yín gangan tẹ̀lé rèé àwọn èèyàn kan dẹ̀ ti máa ń sọ pé ṣe ni ehm, k1 ńkọ́ ó tún fi èjì kún èjì àti ẹ̀gbọ́ ẹnìmọ́ èjì ní ẹ bá dẹ̀ tún fi èjì kún èjì náà ẹ̀yẹ ti understand bẹ́ẹ̀ but kẹ́tẹ̀ wá jẹ́ pé òkè bí èjì yín ṣe rí yẹn ó ti eyín mẹ́yẹn bí èjì yín ṣe rí yìí ṣé fourteen lẹ wà ní èjì wo lẹ délé barista ṣé mú mi mi torí ìyá tó bá ti wọ hundred nàìjíríà ó ti ìyá gbogbo nàìjíríà according to the story bẹ ṣe sọ màmá wa màá mi àlẹmọ́tò ṣàdíyà mo ṣe pé wọ́n màá mi ìyẹgbẹ́ mọ yọmọ tó bí wọ́n mọ̀ pé kí wà ní wọ́n bí ṣùgbọ́n màá mi náà ni àpọ́nlé ni àgbàlagbà alára ń fẹ́ màá mi àlẹmọ́tò ṣàdíyà ṣé wọn ò tọ́jú yín rárá ni àti dáàdì tẹ́fí máa kúrò nílé ní èjì fọ́ tẹ́tí wọ́n gbó lẹ́tí kọ́ ayémáyégún tá a bá ń pè yín gbà mí pé ẹ máa ń purọ́ fóbìnrin ẹ máa ń purọ́ fóbìnrin ẹ tún purọ́ lórí stéèjì ẹ tún purọ́ ẹ kàn tún jókòó sẹ́yìn àwọn èèyàn tó máa máníjà yín ọláṣojú ọláṣojú olójú mẹ́húnmẹ́hún ẹ kì í sọ fún gbogbo àwọn máníjà yín ni pé irọ́ tẹ́fẹ́ pa yìí ó máa já ó máa já tẹ́fẹ́ tẹ́lẹ́ fẹ́ ṣe fọ́tì ń sin àgbọ́ abẹ́rẹ́ ṣe forty five ẹ̀wọ̀n fifty àtẹ̀gbọ́ pé nineteen nígbà yẹn ṣé nígbà tẹ lọ́dọ̀ màríkà ẹ̀ tí bẹ̀rẹ̀ sí ń kọrin ẹ̀ tí bẹ̀rẹ̀ sí ń kọrin kẹsẹ̀ lọ́dẹ wá barista lọ òótọ́ ẹ̀ lè wá barista but ṣé fourteen lẹ wá barista lọ nẹ̀ abẹ́ tí ń kọrin kẹsẹ̀ lọ́dọ̀ barista ẹ jọ ó lè possible ṣé tí ń kọrin kẹsẹ̀ lọ́dọ̀ barista ni ẹ jọ ẹ bá wa sọ ẹ jọ ẹ bá wa ṣàlàyé ṣó ti yẹ yín lára gbogbo àṣẹ téèyàn bá jáde nígbà mi tó bá package àwọn nǹkan kan ara nǹkan tá a máa ń sọ fún yín náà ètò ẹ bá pa irọ́ irọ́ tó ì máa já. ó ga ju ayé lọ wọn ò lè rí ẹ mú. ó ì máa já aṣọ àmì ó ì máa já irọ́ yẹn máa já tó lójú tèmi ń wọn ní láti sọ fún mi mo mọ̀ pé irọ́ ló wà bẹ́ẹ̀ everybody máa sọ pé ẹ òun ti wà ń bì kan nígbà kan aṣíwájú ń sìn wọn sọ nígbà yẹn pé for thirty years I'm been serving these people ṣe mọ̀ pé kó tó nípa aṣíwájú bẹ̀rẹ̀ sí ń sáàbù àwọn politician wọ́n ti kọ́kọ́ ṣiṣẹ́ títí wọn by serving women wọ́n ti sáàbù iṣẹ́ títí wọn fúnra wọn gbà tó tún kúrò mẹ́rin nígbà yẹn náà tó tún sá lọ nígbà nàdẹ́kò tó tún sá lọ nígbà tí àwọn tó yẹ àwọn ìjọba ológun gbà yẹn tó ń sọ pé wọn ò ṣe ẹ tó ń stand tí gbogbo nǹkan ṣe náà wọ́n ní thirty years and it's true that's nineteen ninety two wọ́n ti wà ní politics more than ninety ó ti ju thirty years lọ́tọ́ ti ń sáàbù but wọ́n kàn ṣọ́ọ̀tì rẹ̀ at least more than thirty years now ìgbòlè kí ló dé tẹ̀yìn tí fifty years only. meanwhile ṣe mọ̀ pé táwọn bá ṣàgùn thirty years yẹn ìyẹn mi pé wọ́n ti fi àkókò kan sí àwọn kẹ̀dẹ̀ wọ́n jù yín lọ dáadáa aṣáájú jù yín lọ gan aṣáájú jù yín lọ dáadáa other official and everything wọ́n jù yín lọ dáadáa now wọ́n yìí ṣáàfù yìí kan for thirty years yìí ti ṣáàfù fifty years kí ló dé ṣé àjàntálá ni yín ni sà ṣé àjàntálá ni yín ni ọmọ tó máa ń dá àdàbà kẹ́dà wà lọ́jọ́ ni yín ni. ọmọ ìyá wa àlímọ́tì ṣàbíà ọmọ èkìtì ní kí lorúkọ wọn kí lorúkọ wọn mo ti mú ẹjọ mi jẹ fẹ ṣeré serious ẹsísà èèyàn kì sọ pápálà pàápàá but at the same time ẹ grandpa kí ló dé tẹ̀ ń fún wa dẹ̀ǹpa nígbà tí dẹ̀ǹpa bá pa irọ́ kí ni gbogbo àwọn ọmọ. ọmọ níbí kí ló máa sọ nígbà tí dẹ̀ǹpa bá parọ́ báyìí tẹ́ ń parọ́ lójúkorojú. kí ni ọmọ àmì náà máa sọ gbogbo àwọn yẹn gbogbo wọn kí lọmọ ṣadé máa sọ gbogbo àwọn tó ti bímọ tó ti máa ètò ti bímọ yẹn kí ni àwọn grandchildren máa sọ. So kí lẹ ń tẹ̀ láti kọ́ àwọn ọmọ gangan kí lẹ tún tẹ̀ láti kọ́ àwọn obìnrin gan nígbà tẹ bá ń kọ́ àwọn obìnrin ní rọ́bà ṣé obìnrin kan ìnífẹ̀ẹ́ obìnrin kan sílé kó ní boyfriend bíi fifty kó dẹ̀ pé gbogbo wọn ní brother fún yín ṣé kò ní tí ṣé ìgbà tẹ̀yìn bá purọ́ tó tó yìí Máyégún Máyégún mi ìdẹ̀fẹ́ máa sọ̀rọ̀ yín ta gbangba o torí pé mo máa ń rántí orin adébọ̀ ẹ̀ fún wọn níyà adébọ̀ ìlọ́kọ̀ ẹ̀ kí lórúkọ Gbẹ́ngà bí o bá ṣẹ́ màyégun máa pè ẹ́ sọ fún ẹ mi ò fẹ́ máa sọ ní ìjàgbọ́n wa bọ́tì nígbà mi ti bá kàn rí pé irọ́ kò pọ̀ kí ló dé gan-an kí ló dé gan-an kí ló dé ẹ̀yẹ kan máa la irọ́ mú wa lórí every time everybody kò ń gbérọ́ jáde wọn ò tiẹ̀ ní sàánú ìkúnlẹ̀ àbíyáwó ìwé orí máa máa bọ́yọ̀ sí ọba gbọ́ ẹ kọ́ dédé lórí nípa irọ́ bí first born kẹ́ tó máa kọrin ṣé first born yìí ti wọ fifty ni ó ti ẹ̀ ti wọ fifty gangan pàpà kí ló dé ṣèwádìí ọmọ àríṣà lẹ ti kọ́kọ́ bá kọ bí ọmọ àbí báwo ni gànṣẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí kọrin náà nígbà tí ẹ ti ń kó nígbà tí ẹ ti bímọ gan kí ló dé orí abájọ láàárọ̀ nígbà tí mo lọ bí jẹ́ yẹn ọlọ́ ìlẹ́dùnmarè gbọ́ tí bá purọ́ nǹkan tí mo sọ ṣe lórí ń fọ́ mi jà wọ́n pé orí yẹn gẹ̀dẹ̀ kì í ṣe pórí fọyàn náà bí pé stress pé tó bá ti kúrò sọ̀rọ̀ ní mi orí mi dẹ̀ máa ń ní àwọn some sensor kọ́ báyìí tó pé tó bá ti parọ́ sọ̀rọ̀ ní mi báyìí tó bá ti parọ́ ní sọ̀rọ̀ ní mi mo máa ń filẹ̀ orí ni mo máa ń filẹ̀ pé ah, ah, ẹlẹ́dàá mi wọ́n tún fẹ́ kó bá wa o mama jẹ́ kó kó bá mi o màá kọ́ lè mọ́ra lẹ̀ wọn lọ́wọ́ sẹ̀wà ní mọ́tò èrè ọ̀ṣẹ́gun ọ̀ṣẹ́ máa ṣẹ́gun ọjọ́ máa ṣẹ́gun o ẹlẹ́dàá máa ṣẹ́gun fún mi o máa ṣẹ́gun kí ló dé everybody báyìí ẹ kò wá gbẹ gbogbo ẹ ẹ kò wá dé gbogbo mathematics yẹn rú kí ló dé bó láti fẹ́ tó tó bá di lọ́la ń sìn tẹ́nì kan bá ti jáde tó bá tún sọ̀rọ̀ ẹ máa tún ní ọmọ kékeré ò kì í ṣàlàyé bàbá ẹ ẹ́ ẹ̀rọ ọdún kiri kò bá ti jẹ́ kí ni kò sí mayogun please ẹ torí ọlọ́run ẹ má pọ̀rọ̀ mọ́ tí a bá ti jẹ grandpa tó bá ti jẹ grandpa yóò ti ní obìnrin tó pọ̀ bẹ́yẹn ó lè jẹ́ ìgò ni wọ́n wò lákòókò àwòkọ́ṣe lẹ́lòmíín sí nínú àwọn girlfriend àtìyàwó yìí àtàwọn tó bá bímọ fún yín wọ́n máa kọ́ ní girlfriend ní boyfriend ní wọ́n kàn máa ní boyfriend tó pọ̀ ni wọ́n wá ní gbogbo wọn eléyìí brọ́dà mi ni o eléyìí brọ́dà mi ni o eléyìí brọ́dà mi ni kí ló dé láàárọ̀ kùtùkùtù ìdẹ̀ mú ọkọ tó ṣẹlẹ̀ ṣá anyway àwọn aṣáàdárí jẹ́ ẹ̀ṣẹ̀ tí everybody ló sún mi o ẹ jẹ́ ká jẹ́ good example kí ló dé irọ́ ti pọ̀jù lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ irú oríṣiríṣi irú oríṣiríṣi irọ́ tó ń fara ríro irọ́ tó ń forí fífọ́ irọ́ tó ń fa ikọ́ irọ́ tó ń fa ẹ̀yìn dídùn irọ́ tó máa ń fa jẹ̀díjẹ̀dí irọ́ tó jẹ́ pé wà á gbọ́ tó báyìí rúmọ̀lẹ́gùn ló wọ́n máa bẹ̀ sí ayé ẹlẹ́nu irọ́ ikọ́ kí ló dé máyégún o máyégún ó ti sún mi ó sún mi máyégún pa irọ́ odidi máyégún ó kẹ́ gbúrọ́sà o. Ha ha ha!